ونصله جهنم أسم ونا جهنم وساءت مصيرا إن جهنم لو بروجو نبو قدسي ọlọ́run dákun má sì wá lọ màá ná o lẹ́yìn rẹ̀ ọlọ́run ọba wa ń sọ fún wa nípa èyí tó ga jù nínú ẹ̀ṣẹ̀ láyé òun náà ni ẹṣẹ ìṣẹbọsọlọ. ìṣẹbọsọlọ òní tó burú jù nínú téèyàn ṣẹlẹsẹ àyà yìí sì jọkan nínú àwọn ẹ̀rí tó fi hàn wá irú aburú ńlá tí ń bẹnu kéèyàn ṣẹbọsọlọ ọlọ́ni inna Allaha la yaghfiru an yushraka ọlọ́wọ́n bò ní forí jìn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ tí ò bá túbá tó bá fi kú ọlọ́run ọ̀bọ̀ ní foríjì torí ẹ̀ wọ́n tó ń ṣẹbọ sọ́lọ́run tó ń tún múra sí i wọ́n tún kéde nínú gbogbo ọ̀nà táwọn èèyàn máa gbà gbọ́ ìkéde wípé ọ̀la bẹ̀rẹ̀ o ẹbọ tá a ṣe tì á fi á fi á ṣe déjú àmì nígbà tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ wípé lágbájá ó joyè ẹbọ o gbogbo ẹ̀ lóríṣiríṣi ẹ̀rí kí wọ́n máa kéde kẹjọ yẹ yín o ẹ̀ṣẹ̀ ńlá lẹ́ńsẹ̀ o ẹ̀ṣẹ̀ tó burú ju gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bọ̀ ní forí jìn ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀. inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́wọ́n bọ̀ ní forí jìn gbogbo ẹni tó bá ṣẹ̀ ẹ̀ṣẹ̀ bọ́ sọ́lọ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ̀ ló ti jókòó. o ti rojú ọ̀rá yìí tán ọ̀wá ara yìí má o ti rojú ọ̀wá ń wá ìrojú káàkiri mùsùlùmí là sí àwa máa mà finú fẹ́ dọ̀ ọ̀sọ́pọ̀ fẹ́ lọ joyè ẹbọ ọjẹ́ ti pé gbogbo oyè tí wọ́n ń tí wọ́n ń tìtorí rẹ̀ filẹ̀kẹ̀ sọ́wọ́ tó ń filẹ̀kẹ̀ sọ́rùn nínú rẹ̀ ni wọ́n á máa jẹ tí wọn kì í ṣẹbọ sọ́lọ́run nítorí pé ìpìlẹ̀ gbogbo iye wọn yẹn bọ́ ní ọwọ́ àlọ́jọ́ yìí wọn náà wà dẹni tí ń ṣẹbọ sọ́lọ́run ọ̀n gbára dálẹ̀ níwájú òṣàkún tó fi ọjọ́ yìí wọn á ní túbá olóòlè túbá nítorí tó ọba fi lè túbá pínrín wọn gbòye lọ́wọ́ rẹ̀ tí wọn bá sì gba oyè yìí lọ́wọ́ rẹ àbùkù dé o ti wá gbàgbé ipe àbùkù tilé ayé ọsẹ pẹrẹ lẹ́gbẹ̀ẹ́ àbùkù ọjọ́ ọgbẹndẹ alkiyama àwọn olùgbàgbọ́ òdodo nínú àdúrà wọn òun ní pé wala tukhzina yawmal qiyama ọlọ́run dákun má dojú tì wá ní alkiyama eléyìí ní tìjú ńlá lọ́wọ́ bá dojú tì ní iwájú gbogbo àgbáńlá ayé lọ́la kìyàmà olójútì àmọ́ àwọn ti jó yìí kan wọ́n yọ lẹ̀kẹ̀ lọ́wọ́ rẹ wọ́n yọ lẹ̀kẹ̀ lọ́rùn rẹ pé kọ́wọ́ rẹ ó firi kọ́rùn rẹ ó firi ó sinmi nìyẹn ẹnì kankan tiẹ̀ jó yìí wọ́n lọ hajj ó ò lè lọ kí ló dé tẹ́ ẹ̀ hajj ó nítorí tó ń bá mọ̀ pọ́ lọ́wọ́ nígbà áá

àwa sì fẹ́ràn yín àwọn ọmọ nu fẹ́ràn yín gan hùwà kẹjìyà ẹ bọ́ ẹ wòye ńlẹ̀ ó ní ha ọlọ́ngàn bínú <laughs> ó lọ́lọ́run ṣe bínú nǹkan ìdílé kéèyàn pàtì ah, nǹkan ìdílé ni a'udhu billahi abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ torí ẹ̀ má jọ oyè kóyè oyè kíni oyè tó jẹ kò síbi kọ́ ọmọ kírun lójú méjèèjì ọmọ gba tọba ló kọ yọ zaka kọlọsẹ hajj kò sì já gbà nínú àwọn tí ń ṣe tawhid kí ló tún wá màmá pé à ń lọ́jọ́ yìí kan tí wọ́n gbé ọ̀la lọ́jọ́ ẹ̀ bọ́ ìwọ náà jáde ẹ̀ ń gbá sáwọn baba ńlá yín lárugẹ sásànù abẹ́ ẹ̀ ń gbé ìṣẹ̀bọ sọ́lọ́hún táwọn baba ńlá yín ṣe kú ẹ̀ ń gbé lárugẹ ẹ̀jẹ̀ ọ̀parẹ́ olóyè gbẹ̀bọ níyì mẹ́jẹ̀ bọ́ parun tọ́ wọ́n náà tààràtà inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́wọ́ ò ní foríjì gbogbo ẹni tó bá ń ṣẹbọ sí i tó bá ṣẹbọ sọ́lọ́ ọba pé òtítì ẹ bọ̀ torí ẹ a máa jẹ ìkuru baálẹ̀ abọ́lẹ̀ baálẹ̀ lẹ́ ń pè ní gbogbo ẹ̀ ṣẹbọ sọ́lọ́ ni tẹ́bí mùsùlùmí ni wọ́n ojú ọ̀nà tiẹ̀ yàtọ̀ sójú ọ̀nà ṣẹbọ bó ló ṣe jẹ́ tó fi jẹ́ ike ńgbà táwọn àwa ń ṣe tiwa à ń kírun à ń gbáwà à ń tẹ̀lé tọ́lọ́ à ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ti wáá jẹ́ tó wàá gbéra rẹ lọ sọ́dọ̀ àwọn ẹlẹ́bọ pé ọdún gbogbo yín jọ ni àbẹ́ ìgbọ́sọkúsọ ń bẹ́ ọdún gbogbo àwọn jọ ni àlọ́ ń sẹ́bọ́ sọ́lọ̀ ọ̀wá ń sọdún ọdún òfò kí ló ń ṣe tó bá yẹ ní ọdún Eid al àti Eid al ọdún wo ni mùsùlùmí tún ní má àfọdún ẹ̀kan lọ́sẹ̀ Yawmul torí de eléyìí ọlọ́wọ́ bò ní foríjì gbogbo ẹni tí máa ń sí o lópin ìgbà tí o bá tọrọ àforíjì tó bá tọrọ àforíjì kó o tó kú ọlọ́wọ́ foríjì o àmọ́ èyí ṣe pé ìtọrọ àforíjì ẹ pé lò túbá tún padà sí máa tọrọ ọmú ó tún lò túbá rárá o yá ayọ lẹdínà amẹn túbú ilallahi tàwùbẹ́tẹ̀ ẹ eléyìí tí ò ní lálébù nínú eléyìí tá a ní pé akómitán kíní kan tó ń rùn wà á túba látúba parí ni ò ní padà sídìí rẹ̀ má. aya yìí ali ibn abi talib radiyallahu anhu nínú tí imaamu tirmidhi gbà wà látọ̀dọ̀ wọn wọn ni máa fi qur'ani ayatun máa fi qur'ani ayatun. أحب إلي من هذه الآية إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء oni kò sí àyà kan nínú alukur'an tó wù mí ju àyà yìí lọ kò sí àyà kan nínú alukur'an tó wù mí ju àyà yìí lọ pé inna allah la yaghfiru an yushraka bih wa yaghfiru ma duna dhalika liman yasha bọ́lá wọn bò ní ṣàforíjì fẹ́nìkan tí ń ṣẹbọ sọlọ ṣùgbọ́n lè ṣàforíjì ẹ̀ṣẹ̀ tí ò tó bẹ́ẹ̀ fẹ́ni tó bá wù ìdí ni wípé ní ayé ali ibn abi talib radiyallahu anhu ìṣẹ̀lẹ̀ àwọn khawarij ó ṣẹlẹ̀ àwọn khawarij yìí wọ́n ti kọ́kọ́ fìgbà kan jẹ́ ọmọlẹ́yìn ali ibn abi talib wọ́n pẹ̀lú rẹ̀ wọ́n dìjọ gbógun ti muawiya àtàwọn èèyàn tiẹ̀ látàrí ìyapa tó nígbà tí ali yìí jẹ́ khalifa tí muawiya tọkọ láti fi àtìlẹ́yìn rẹ̀ hàn sí ali lórí jíjẹ àrólé tọjú àrólé ṣùgbọ́n tí muawiya sọ yìí pé ntọ yẹ kí ali yọ kọ́kọ́ ṣe kò náà ní pé kó wá àwọn ẹni tí wọ́n pa uthman kó mú wọn kó wọ́n ṣèdájọ́ fún wọn ìdájọ́ pípa lẹ́yìn rẹ̀ káwá ṣẹ̀ṣẹ̀ wá fi àtìlẹ́yìn wa hàn ali lórí jíjẹ khalifa tó jẹ khalifa lẹ́yìn usman ìyànjú muawiya nù ṣùgbọ́n ìyànjú ali yìí ni pé tẹ́ ẹ bá gbà mí lólórí lápapọ̀ yín ó ní í ṣe síwájú yín láti gbógun ti àwọn ẹni tí wọ́n pa síwájú tó síwájú tèmi torí anabi sallallahu alaihi wasallam ti fi hàn wípé ìyànjú ali ló ṣe dọ́gba yàtọ̀ sí ìyànjú ti muawiya ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìkíni kejì wọn wọn lẹ́tọ̀ọ́ sí ká bẹnu àtẹ́lù wọn nítorí pé aliyu ní ládá méjì ìyànjú tiẹ̀ ṣe déédéé muawiya ní ládá kan ìyànjú rẹ̀ kù díẹ̀ káàtó ṣé àwa ṣé ẹsẹ̀ kan la fẹ́ gbà ní àbẹ́sẹ̀ méjì ọlọ́run ọba sọ wa ọ̀là wa kò ní kí ìdá wa kò ní kádà wa kò ní kọ́bẹ̀ wa kó nípìn nínú ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ ńjọ́ sí báwo láti wá máa dọ̀tí ahọ́n wa pẹ̀lú sísọ àìdá nípa àwọn sàbẹ̀ ànábì Muhammad sallallahu alayhi wa àwọn khawarij wọ́n bẹ nínú ọmọlẹ́yìn ali níbẹ̀rẹ̀ àwọn ni wọ́n sọ fún ali ibn abi talib ní ìgbà tí muawiya àtàwọn èèyàn rẹ̀ tí wọ́n fi ọ̀kọ̀ tí wọ́n fi gbé alukurani sókè báyìí wípé ẹ jẹ́ kí a wá ìdájọ́ aáwọ̀ tí ń bẹ láàrin wa yìí lọ sídìí alukurani aliyu fẹ́ gbà àwọn khawarij àwọn ni wọ́n sọ pé kò gbọ́dọ̀ gbà torí tèmi ète ni nígbà tó tún pẹ́ lójú ogun yìí àwọn èèyàn muawiya wọ́n tún gbé alukur'an yìí sókè àwọn khawarij wọ́n tún pòǹdà wọ́n sọ fún aliyu pé inil hukmu illa lillah kò sí ìdájọ́ fẹ́nìkan àfi f'Ọlọ́run alukur'an mọ̀ wọ́n ń gbé sókè o kí ló tó ní gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹgbọ́n nǹkan bẹ́ẹ̀ fa àwọn ni wọ́n ní kò gbọ́dọ̀ gbà kò gbọ́dọ̀ gbọ́ ète ni àwọn náà wọ́n tún sọ pé alukur'an mọ̀ wọ́n gbé sókè o tí wọ́n ní ká wá dájọ́ lọ sídìí rẹ̀ a sì mọ̀ pé kò sẹ́nìkan tó lẹ́tọ̀ọ́ kọ́ dájọ́ àfọlọ́n torí ẹ̀ padà sídìí alukur'an. aliyu wa ń sọ fún wọn pé kalimatu haqqin urida biha batil òdodo lọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ kò ṣe déédéé nítorí pé ète náà ni wọ́n fẹ́ fi ṣe kì í ṣe pé tí wọ́n mìn ní kíkà wá dájọ́ lọ sídìí alukur'an. àwọn náà ni wọ́n tún wá yarí má aliyu lọ́wọ́ nígbà tá aliyu pápá gbà àwọn náà tún ló ṣe gbà wọn á dojú ìjà kọ àlì tó fi jẹ́ pé àwọn ni wọ́n padà ṣekú pa àlì lẹ́yìn ọ̀rẹ́ yìí àkídà tiwọn oníkó gbogbo ẹni tó bá ti lè ṣẹ̀ṣẹ̀ ńlá kan ọlọ́run ní foríjì ẹni tó bá purọ́ ọlọ́run ní foríjì ẹni tó bá jalè ọlọ́run ní foríjì ẹni tó bá ṣe zina ọlọ́run ní foríjì ẹni tó bá sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láìda ọlọ́run ní foríjì ẹnikẹ́ni tó bá ṣòfófó ọlọ́run ní foríjì sí ọlọ́run ní foríjì lásán ni wọ́n ló tún di kèfèrí ẹ dákun tó bá yẹ pé bẹ́ẹ̀ ni islam rí ọ̀la yóò ti le jù ajẹ́ pé ẹ̀sìn ọ̀ gbọ́dọ̀ ṣe rárá ni torí tó o bá ṣẹ̀ o ti di kèfèrí bó o àforíjìn ọlọ́run ní foríjìn àwọn ta ló wí báwọn àwọn khawarij àwọn eléyìí ṣìnà àyà yìí fọ ìsí fún wa wípé ìṣẹ́bọ sọ́lọ́run ọba nìkan ńlẹ̀sẹ̀ tó ṣe pé téèyàn bá ṣẹ̀ tí ó bá tọrọ àforíjì ọlọ́run ní foríjì ṣùgbọ́n wa yaghfiru ma duna dhalika liman yasha tó bá gbẹ́sẹ̀ téèyàn ṣẹ̀ kò tó ṣẹbọ sọ́lọ̀ bí kéèyàn pààyàn bí kéèyàn jalè bí kéèyàn mutí bí kéèyàn ṣe bí kéèyàn purọ́ bí kéèyàn pẹ̀gàn bí kéèyàn ṣòfófó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ó ti tó ìṣẹbọ sọ́lọ̀ lọ́n lè ṣàforíjì rẹ̀ fẹ́ni tó bá fẹ́ èsì ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ bì fún àwọn khawarij tàbá wa ra nǹkan láwùjọ wa náà lónìí wọ́n sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe ó di kèfèrí tó bá ti ṣẹ̀ṣẹ̀ kan ó di kèfèrí kí lẹ́ pè wọ́n nínú àwọn tá àwọn khawarij àwọn aṣíwájú tí wọ́n nu àwọn tó kọ́kọ́ sí nànú àwọn kan wá wà áyà yìí náà tún jésì fún wọn àwọn ni Mu'tazila. Mu'tazila àwọn sọ pé ní tó bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá nínú ẹ̀ṣẹ̀ ńlá náà ní ṣírkù ìṣẹbọsọlọ àwọn sọ pé ní tó bá fi lè ṣe ẹ̀ṣẹ̀ ńlá bí kó parọ́ bí kó jalè bí kó ṣe zina bí kó pààyàn automatically ó ti jáde kó nu imani kìí ṣe mùmínì ma so ti wá wọnú kèfèrí wọn ni náà kò tí ì wọnú kèfèrí. No, ó ti jáde kó nu imani àmọ́ kò tí ì wọnú ìṣe kèfèrí níbo lọ́wọ́ wà wọ́n ní fil manzilati bayna al manzilatayn àyè kan ní láàrin kófúrú àti imani àárín múmìnì àti kèfèrí lọ́wọ́ kìí ṣe múmìnì kìí sì ṣe kèfèrí láyé ń bínú. khawarij àti mu'tazila wọn á tó bá di lọ́la al gbogbo ẹni tó ṣẹ̀ṣẹ̀ ńláwọn yóò jẹ́ khalidan mukhalladan yóò máa bẹ nínú nágbére kése ni wọn ò ní jáde mbẹ eléyìí jẹ ìgbàgbọ́ àwọn mọ̀tẹ́zìlà khawarij àti mọ̀tẹ́zìlà ọ̀rọ̀ wọn jọra wọn lọ́la kìyàmà àmàláyé ń bí ìyàtọ̀ wà khawarij ní gbogbo ẹni tó bá ti lè ńlá kò ní ìdíkọ́ tọrọ àforíjì ó ti di kèfèrí lẹ́ẹ̀kan náà mọ̀tẹ́zìlà ni ó ti kú nínú jíjẹ́ múmìnì àmọ́ kò tí ì wọ inú jíjẹ́ kèfèrí ń bẹ ní agbedeméjì ìmánì àti kófòr gbogbo wọn ṣìnà lọ́dọ̀ àwọn ahlu sunnati wal jamaa àwọn sọ yìí pé ẹnìkan ò ní máa bẹ́nu ná láéláé tó bá di lọ́la al-qiyama àyàfi kèfèrí tani ó máa bẹ́nu ná gbére kése àwọn kèfèrí àtàwọn mushrikeen àwọn kèfèrí àtàwọn ọ̀ṣẹbọ àwọn ni wọ́n máa bẹnu nágbére kése ṣùgbọ́n tí mùsùlùmí kan tí ìwà ẹ̀ṣẹ̀ ńlá kan tó bá fi lè gbé wọná kò ní máa bẹ nínú nágbére kése o mùsùlùmí o májẹ̀múnu mùsùlùmí tí ẹ̀ṣẹ̀ gbé wọná tí ó sì túbá nídìí ẹ̀ṣẹ̀ yìí tẹ́ṣẹ̀ yìí ó sì tó ìṣẹbọ kò ní máa bẹ nínú ná láéláé o yóò jìyà títí ọlọ́run fi gbọn ẹ̀ṣẹ̀ yẹn kúrò lára rẹ̀ ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n pé yọ padà jáde kúrò nù nánà ni. imma bi shafa'ati nabiyyina muhammadin sallallahu alayhi wa alihi wa sallam aw bi ibtida'i rahmatin min allah ta'ala nínú kọjá pé ìsìnkú anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run fi padà yọ kúrò nù náà àbí tiẹ̀ jẹ́ pọ́lọ́ ní ọkàn máa ma ṣe kẹrẹ̀ pé kọjá de nù náà lọ torí ẹ̀ ó kú oríire gbogbo ẹni tó bá kú mùsùlùmí gbogbo bó tilẹ̀ wù kẹsẹ̀ rẹ̀ ọ̀pọ̀ tó tó o bá sàtìjẹ́ pọ̀ nsẹ̀bọ sọlọ kò sí sẹ̀bọ sọlọ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ tó o bá tilẹ̀ kú mùsùlùmí ó kú oríire láàmàkíọ́ torí kẹtẹ̀ pọ̀wọ́ ọkọ̀kọ̀ wọ nánà ìyẹn lo ìgbà tí ò tiẹ̀ níye nínú náà kò ní í ṣègbè sínú náà yẹn ọlọ́wọ́n bá padà pé kí wọ́n yọ kó nínú náà lọ sí àlùjánnà yẹn okú orí ibú ni wọ́n máa kí kèfèrí torí gbogbo ẹni tó bá kún kèfèrí yóò máa bẹ nínú nágbére kése ni kò sí ẹni tí ó sì pẹ̀ fọ́daràn wala tanfa'uhum shafa'atu shafi'i ìṣìpẹ̀ àwọn olùṣìpẹ̀ ò ní wúlò fáwọn kèfèrí torí ẹ̀ mùsùlùmí kú oríire o àmọ́ yìí kò túmọ̀ sí pé káwa lọ gbélù ká máa jó ká máa yọ̀ rárá o inna Allaha la yaghfiru an yushraka bihi àmọ́ yìí pé oríṣìí méjì lẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá wa, ẹ̀ṣẹ̀ kéékèèké wa. àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ bá tọrọ àforíjìn Ọlọ́run bó foríjìn tẹ́ bá sì kú láì tọrọ àforíjìn níbi ẹ̀ṣẹ̀ kéékèèké Ọlọ́run lè foríjìn ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ́ bá kú láì tọrọ lópin ìgbà tí ó bá ti jẹ́ ìṣẹbọ sọ́lọ̀ ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní wípé káti ẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ẹ kú ẹ tọrọ àforíjì ń bẹ bíi zina bíi olè bíi ọtí mímu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́n bá ọba foríjì yìí tí ọba foríjì yìí ẹ lọ síná nígbà tí ẹ bá síná ẹ sọsẹ wàá dá yín padà sí àlùjánnà tó bá sì wọlé foríjì yìí tẹnìkan kan sì tó ẹrú ti bí ọlọ́run léèrè tó bá fẹ́ ó lè fìyà jẹ ọ́ ẹnìkan ò lè kó ẹ̀rí rẹ̀ tó bá sì fẹ́ ó lè forí jìn ọ́ ẹnìkan ò ní pé ah bó olùsèwájẹ́ bá wọn so eléyìí ẹ̀jẹ̀ bó sùn jẹ́ mẹ́rin àwa gbọ́dọ̀ fẹ̀yìntì ká sọ yìí pé ajẹ́ pé ká máa sẹ̀nsó nù ká máa hùwà tó hùwà ká máa mutí ká máa kpúrọ́ ká máa ṣe gbogbo ẹ̀ ṣe bọ́lá ohun tí kò ń lè forí jẹun tó wù ọ́ ṣé ìwọ wá ní garanti pọ̀ bẹ́ẹ̀ ẹni tí ó wù láti forí jìn à ní garanti rẹ ìdínú tá a fi gbọ́dọ̀ ṣọ́ra alẹ ká ṣọ́ra fẹsẹ̀ nítorí pé ọmọ bóyá ó bọ́ sínú àwọn tọ́lọ́ wọn fẹ́ láti foríjì àbọ̀ òní sínú wọn. inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run bá lòun ò ní foríjì ẹni tó ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ká ṣẹbọ sóhun ọlọ́run. àmọ́ yìí pé áyà yìí ó ń tọ́ka sí ìṣẹbọ sọ́lọ̀ ń sì pín sóríṣi méjì ashirkul akbar àti ashirkul asghar ìṣẹbọ sọ́lọ̀ ní ìṣẹbọ tó tóbi àti ìṣẹbọ sọ́lọ̀ ní ìṣẹbọ tó kéré ṣé méjèèjì lọ́lọ́run ò ní forí jiyàn téèyàn bá ń ṣe téèyàn bá kú lórí ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀wá ìyapa wà láàrin wọn ẹnu gbogbo wọn kọ́kọ́ kò nígbà tó bá kú lórí pé ń ṣẹbọ ní ẹbọ ńlá onítìyàn Ọlọ́run ní foríjìn tí ó tọrọ àforíjìn kó tó kú ẹbọ ńlá ó náà ní kó gbé nǹkan kan tó jẹ́ tọlọ́run kó lọ gbé fún nǹkan míì tó yàtọ̀ sọlọ kó máa forí kanlẹ̀ fóòsà kó máa tọrọ ntọ́nfẹ́ lọ́dọ̀ ẹbọ lọ́dọ̀ òòsà kó máa wárí fẹ́lómi tó yàtọ̀ sọlọ kó máa bẹ̀rù nǹkan míì tó yàtọ̀ sọlọ kó máa sáàdì nǹkan míì tó yàtọ̀ sọlọ kò ní nǹkan kan tó ń forí kanlẹ̀ fún kò tiẹ̀ má ní nǹkan kan tó ṣe fojú tó ń forí kanlẹ̀ fún àmọ́ nǹkan míì ló ń sìn gbogbo eléyìí ẹni tó bá ṣe bẹ́ẹ̀ iná ni tààràtà tí ó bá túbá tó fi kú kó di mùsùlùmí padà iná ni ọlọ́run sì ní foríjì láéláé ìṣẹ́bọ sọ́lọ̀ ní ẹ̀bọ tó kéré tó náà wọbẹ̀ pọ́lọ́run ní foríjì yẹn láéláé ìyapa wà láàrin àwọn olùmọ̀ nípa eléyìí apá kan nínú wọn sọ pé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ṣẹbọ sọ́lọ̀ ní ẹ̀bọ tó kéré òun náà tí ó bá túbá tó fi kú ọlọ́run ní foríjì àwọn kan sì sọ pé ẹ̀bọ tó kéré ọlọ́run ọba kò ní jẹ́ kí ẹni tó bá ti torí rẹ̀ wọ́ná kọ́ máa bẹ́ nu láéláé ipò padà yọkó nu náà ni so àtẹ̀kínní àtẹ̀kejì kò sí ètí òbúrú pọ́lọ̀ foríjì láéláé pọ́lọ̀ òní kò kò àpèjúwe ẹbọ tó kéré ó máa ń wọnú ó máa ń wọnú ẹnu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló sì ń Karimi, Karimi kárí mi àṣehàn nínú ìṣẹ́bọ tó kéré nínú dìde kọ́ máa ṣe nǹkan kọ́ máa ṣe nǹkan lọ́sọ̀ọ́ ṣùgbọ́n kọ́ máa ṣe lọ́sọ̀ọ́ nítorí tọ́lọ́ ń ṣe lọ́sọ̀ọ́ nítorí àwọn èèyàn kí wọ́n lè bá a rí kí lè bá a yìn eléyìí ni wọ́n ń pè ní àríyá ó máa ba iṣẹ́ ẹni tó bá sì kú lórí rẹ̀ ọ̀wọ́ àbí àyà yìí ọlọ́run ní foríjì nínú ṣẹbọ ní ẹbọ tó kéré eléyìí tá à ń wí gbẹnu òun náà ni kíyàn máa fi nǹkan mìíràn yàtọ̀ sọlọ wọn bá búra kíyàn máa fi nǹkan mìíràn yàtọ̀ sọlọ wọn bá búra orí bàbá rẹ orí ìyá rẹ òkè ṣóbí òkè ìbàdàn òsà àpòpò kó máa fi gbogbo àwọn kan ìbúra ìbẹ́nu ṣẹbọ sọlọ lẹ́bọ̀ tó kéré anabi sallallahu alayhi wa sallam sọgbọn tó bá ṣe bẹ́ẹ̀ faqad kafara ó ti di kèfèrí aw ashraf tàbó tiẹ̀ dọ̀sẹ̀bọ̀ àgbọ́dọ̀ sọ ẹnu wa nínú rẹ̀ náà ni ṣebí ntọ́lọ́ àtẹ̀yìn fẹ́ lọ́sẹ̀lẹ̀ ṣebí ntọ́lọ́ àtẹ̀yìn fẹ́ lọ́sẹ̀lẹ̀ ha ọ̀gá mi ntẹ̀yìn àtọ́lọ́ fẹ́ lọ́sẹ̀lẹ̀ a a'udhu billahi ẹbọ nù inú ẹbọ tó kéré nù ṣé ọ̀gá rẹ̀ ń kọ́ wa ṣe déédéé ọlọ́run ó ti fi ṣe dọ́gba ọlọ tí ó bá sí ìtajà tí ń gbó ládùúgbò yìí lálẹ́ àná ni hàn àwọn ọlọ́sàn àwọn bá káwọn má lè gbó lọ́lọ́run wá wà nígbà tó yẹ pé tí ó bá sí ìtajà tó eléyìí ìṣẹ̀bọ sọlọ nílẹ̀bọ tó kéré ẹsìn máa pé irú rẹ̀ wọ́pọ̀ lẹ́nu àwọn èèyàn bàjẹ́ tó eléyìí ń bẹ nínú àwọn nǹkan táwọn èèyàn fi ń ṣẹbọ sọlọ ní gbólóhùn ẹnu. eléyìí tó lè kó báyìí a gbọ́dọ̀ sọra níbi sísẹbọ sọlọ wọn máa sẹbọ sọlọ nínú jíjẹ olúwa wọn máa ṣẹbọ sọlọ nínú jíjẹ ọlọ́hun wọn sì máa ṣẹbọ sọlọ nínú àwọn orúkọ àtàwọn àròyìn rẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra fún mẹ́tẹ̀ẹ̀ta a gbọ́dọ̀ ṣẹbọ sọlọ nínú jíjẹ olúwa iṣẹ́ Ọlọ́run tọlọ ń ṣe a gbọ́dọ̀ pẹ̀lú mi wà tó lè ṣerú ẹ o. ọlọ́run ló máa ń dẹ́dà ọ̀gbọ́dọ̀ sọ pé nǹkan míì wà tó lè dẹ́dà o o sì gbọ́dọ̀ sọ pé asán lásán lọ́dà nǹkan o ti ṣẹbọ sọ́lọ̀ torí asán lásán nǹkan kan náà ló ná o ti ṣẹbọ sọ́lọ̀ ni. bákan náà ọlọ́run nìkan ló lè máa ń fà ní wá báyìí o nìkan ló lè ti ìnira jìnnà síyàn níjọ́ tó o bá ti gbàgbọ́ pé nìkan tún wà tó lè mú kí ìnira ó sí ọ bọ́lọ̀ ò tiẹ̀ fẹ́ẹ́ ó gbà yí pé ẹnìkan lè mú kó ráǹfààní bọ́lọ̀hún tiẹ̀ fẹ́ ó ti ṣẹbọ sọ́lọ̀ nínú jíjẹ olúwa ìyẹn ni pé ó gbé iṣẹ́ ọlọ́run ọlọ́gbé fẹ́ lómi tó yàtọ̀ sọ́lọ̀ hàn àwọn kan ni wọ́n solé ayé rò àwọn ta ni ó ti ṣẹbọ sọ́lọ̀ nínú jíjẹ olúwa torí ẹ a gbọ́dọ̀ ṣọ́ra tó ń ti pé iblis ẹ̀ṣẹ̀tàn kò ṣẹbọ sọ́lọ̀ nínú jíjẹ olúwa bó wàá nìwọ ó tún wá gbókun tó burú ju ti iblis lọ bákan náà wọn máa ṣẹbọ sọlọ nínú jíjẹ Ọlọ́run ìyẹn ni pé gbogbo sẹtọ jẹ ti ìjọsìn ọ gbọ́dọ̀ gbé lọ fẹlómi tó yàtọ̀ sọlọ tó bá ti gbé lọ fẹlómi tó yàtọ̀ sọlọ o ti ṣẹbọ sọlọ nínú jíjẹ Ọlọ́run eléyìí sì wọ́pọ̀ ọlọ́pọ̀ jù iná ni àwọn àjọ kọ̀ọ̀kan ni wọ́n kọ̀ láti pàtì tí wọ́n fi dọ́mọ aná wọn làwọn ò ní yé sin wadda àti suwaa àti yaguutha àti yacuuqa àti nasro àwọn èèyàn ta ni anabi nuuxa aleyhi salaam àpè sísìn ni wọ́n ń sin àwọn òsàn wọ́n ṣẹbọ sọlọ nínú jíjẹ Ọlọ́run wọ́n ń sin nǹkan míì yàtọ̀ sọlọ eléyìí iná sì ni àwọn èèyàn anabi ibrahim aleyhi salaam ni wọ́n sè é nígbà tí wọ́n ní òòṣà táwọn bá àwọn baba ńlá wọn lórí pé wọ́n ń jọ́sìn fún làwọn náà máa sìn láéláé àwọn ò ní pa sísìn wọn tì àwọn náà di kíni ẹni tó ṣẹbọ sọ́lọ̀ wọn ọba fi olóhìyà nínú jíjẹ ọlọ́run tá a gbọ́dọ̀ sìn. eléyìí náà ni Fìràwọ́nà ńlọ́kọ̀ ńlọ́kọ̀ láti pati tó fi di ọ̀ṣẹbọ sí ọlọ́run ọba nínú jíjẹ ọlọ́run eléyìí náà làwọn nasọ́ra ń ṣe nígbà tó ń ṣe anabi isa aleyhi salam wọ́n ń ṣẹbọ sọ́lọ́ ọba fil uluhiyya nínú jíjí ọlọ́run ó burú jáì wọ́n pe nǹkan mìíràn tó yàtọ̀ sọ́lọ́ ọba tó dá ọ ló ń sìn ó fi ọlọ́run ọba tó dá ọ sílẹ̀ ó sìn kí ni wọ́n ń pè léyìn mushrik ọ̀ṣẹbọ ṣùgbọ́n èyí ti mà bí gbogbo ọ̀ṣẹbọ láyé kò sí kan nínú wọn tí máa fọwọ́ ara rẹ̀ gbà pọ̀ ṣẹbọ lòun àwọn náà tún máa dára sí rọ ni nígbà àwọn làwọn ń sin lọ àwọn olùgbàgbọ́ òdodo kò burú ọjọ́ ń bọ̀ tí ó wàá yẹ yín ṣé ẹ gbàgbọ́ lódodo àbẹ gbàgbé lódodo torí ẹ wọ́n tún máa ń ṣẹbọ sọlọ fil asma'i was sifat nínú àwọn orúkọ Ọlọ́run àti àwọn àròyìn rẹ̀ gbogbo ńlọrọ fi ròyìn ara rẹ̀ ọgbọdọ fi ròyìn kankan míì tó sọlọ tó o bá fi ròyìn nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ kò ti dọ̀sẹ̀ bọ̀ kọ́ làwọn ọba ọmọ yà wá ní ọ̀sẹ̀ bọ̀ eléyìí ìní tí àwọn ìṣẹ̀bọ̀ sọ́lọ̀ tó lè ṣẹlẹ̀ nínú ẹ̀ ọlọ́wọ́n bá wá ní in yad'una min dunihi illa inatha wa in yad'una illa shaytanan marida àwọn ẹni tí ń ṣẹ̀bọ̀ sọ́lọ̀ àwọn ẹni tí ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run ni wọn máa pè kankan ní ìjọ abo lọ abo ni wọ́n ń sìn wọn ò sì máa jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run tayọ aṣ-ṣaitan alágbẹrùgbọ́nrí aláìgbọ́rọ̀ lọ nínú àyà yìí ọlọ́run bá ròyìn pé ní tí àwọn kèfèrí ń sìn gbogbo ọ̀sẹ̀ bọ aboni wọn láyà ìsọ̀kalẹ̀ nítorí àwọn ará Mẹ́kà nítorí sísìn tí wọ́n ń sin àwọn èrè pé wọn ò sìn kankan bí ìbá sàn àwọn abo àwọn èrè tí wọ́n ń sìn yẹn wọ́n nígbà tí wọ́n fẹ́ sọ wọ́n lórúkọ gbogbo orúkọ tí wọ́n sọ wọ́n orúkọ abo ni aláàtà abo ni alùzá Al manata abo ni ẹ̀yin gangan fúnra ara yín ẹgbà pípé abo lẹ ń gbogbo àdúgbò kọ̀ọ̀kan nínú àwọn àdúgbò àwọn wọn wọ́n máa lóòsà tiwọn lọ́tọ̀ bádùgbò bá ṣe pọ̀ tó ń lù bẹ́ẹ̀ bọ nílùú máa wá sọ yìí pé eléyìí ni ó ń ta èrè abo tàwọn ọmọ alágbájá èrè tọ́jú abo tàwọn ọmọ alágbájá bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣàpèjúwe èrè. kọ̀ wá sí èrè kan àyàfi kọjá pa ṣètọ́ nìkan ń bẹ pẹ̀lú ẹ̀ ẹnìkan wà lè rí àṣetọ́ nìyẹn àfàwọn babaláwo àwọn alágbègbà nínú gbogbo ìran kọ̀ọ̀kan tí ń bọ èrè wọn àwọn babaláwo wọn ló lè rí wọn àwọn àṣetọ́ni yẹn wọ́n sì ti jọ múlẹ̀ pẹ̀lú àwọn babaláwo yẹn nípa àwọn ọmọ gbé àṣírí wá fún wa tẹ́másá ti ń ṣe ní táwọn fẹ́. torí ẹ̀ àyà yìí ń sọ fún wa pé ọ̀rọ̀ yín mọ̀ yàrá lẹ́nu abo lẹ́ ń sìn yàtọ̀ sọ́nà ṣebí gbogbo yẹn ti mọ̀ pé abo lọ́lẹ̀ ju akọ lọ abo ọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ akọ abo lẹ́ wá ń sìn. ẹ̀rí pọ́pọ́ lọ yín ó fìdí rẹmi ó forí sápá eléyìí ọ̀n tọ́ka sáì màkan eléyìí ti ń bẹ pẹ̀lú àwọn ike nígbà tí wọ́n jọ́sìn fún nǹkan rí nǹkan gidi eléyìí bò kejì ìgbé in yad'una min dunihi illa inatha wọn ò rí nǹkan kan pé lẹ́yìn àwọn òkú lọ torí abo ni wọ́n máa fi bá ni wọ́n máa fi sọ̀rọ̀ nípa rẹ̀ àmì abo ni wọ́n máa fi sọ̀rọ̀ nípa gbogbo òkú pé wọn ò rí nǹkan kan pè lẹ́yìn Ọlọ́run ju àwọn òkú lọ òkú nǹkan tí ò lẹ́mìí lára gẹ́gẹ́ bí igi gẹ́gẹ́ bí òkúta gẹ́gẹ́ bí igi gẹ́gẹ́ bí òkúta a sọ yìí pé. هذه الأحجار تؤلمني هذه الأحجار تؤلمني àwọn òkúta yìí ń ni mí lára àwọn òkúta yìí ń ni mí lára wọn ò ní sọ pé hadhal ahjaru yu'limuni ó ti bèdè lárúbá jẹ hadhihil ahjaru àmì abo ni wọn máa ń lò fún kabọrọ.